محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الجلالين يوم السجاكين يا جورجو على الأجيب يكبر أقوى المشتركة يوجد القمينة ní ojú ọ̀nà tó bá ṣe pé nǹkan ọ̀pọ̀lọpọ̀ abẹ́sẹ̀ náà lọ bá rìn tó bá débi tí wọ́n pè ní wọ́n á di muhassir ojúdo muhassir èyí tí ń bẹ nítòsí mìíràn nígbà tí èèyàn bá ń jáde kúrò ní mùsẹ́lì kan èèyàn yára mẹ́ta nítorí pé ibẹ̀ yẹn wọ́n pè ní wáàdì làdá àyè ibi tí ọlọ́run ọba tó ti sọ̀kalẹ̀ wá bá àwọn ọ̀ṣáàbì fèèf àwọn tó ń gbé ni wá láti wá wọ́n kàrà torí àdéhìí tó sọ pé tẹ bá gba ibi tí ọlọ́run ti sọ̀kalẹ̀ ìyàrá kò mbẹ́ ìdí inú tó fi jẹ́ pé kò sí nínú ìlànà ẹ̀sìn islam kagbe kámẹ́rà láti lọ sí ìmọ̀ ààyè ibi tí àti sọ̀kalẹ̀ sí àwọn kan nínú àwọn ẹrú ọlọ́run èèyàn máa lọ títí tí ó fi dé Jamratul Aqaba èèyàn máa lọ nílò ọ̀sẹ̀ ní tó fẹ́ jáde kúrò ní Mínà. ìdúrógbé jamratul aqaba ìpinnu mìíràn ló wà lọ́wọ́ ti lè sọ̀kalẹ̀ kúrò níbi tí jamratul aqaba wa tó wà báyìí èèyàn kúrò mìíràn nù òpin mìíràn ìní jamratul aqaba wa. afáàní fa'idha wasala ila Mina rama jamratul aqaba. nígbà tí ẹ bá dé yọ sọ Àkọ́bà lóko Àkọ́bà yìí oná lè tó dínà jù nínú àwọn ìsọkò ní Mínà. ó súnmọ́ Mẹ́kà ó dínà sí Mínà Jamra kí ló fi Jamra. wọ́n ní jamra yẹn òun náà ní alhijara òkò jamra dada ní jẹ́ òkò yẹn ni pé jamratul aqaba òkò aqaba jamratul wusta òkò ètò aláàrin aljamratul sughra òkò kékeré wọ́n sọ. So, nǹkan lórúkọ ń a máa sí mbẹ wọ́n sọ àyè yìí lórúkọ ń a máa sí mbẹ kí là máa sí mbẹ a máa sọkù wọ́n wá forúkọ ń a máa sí mbẹ pé bẹ eléyìí tó túmọ̀ sí kékeré ṣe àṣetọ́ à á oko akọbẹ torí ẹ asi máa ń túmọ̀ rẹ̀ ike ibùsọ̀kù àyèbí tí à ń ti ń sọ òkò tọ́ àsìkò tá a sọ̀kù ní ọjọ́ ọdún yìí ó máa ń bẹ̀rẹ̀ min tulu'il fajri ila ghurubi shamsi yawm an-nahr láti gbàtà àlùbájáde bá ti yọ ní ọjọ́ ọdún títí tí ó fi di kóòrùn wọ̀ àsìkò sọ̀kò ní lọ́jọ́ ọdún. eléyìí tó túmọ̀ sí pé àbùkátà láti lọ sọ̀kò kákòókò tótó ṣe sùúrù kó fi di pé òòrùn yọ tọmọ pé tóòrùn bá yọ kóòrùn tó yọ gbàtílẹ̀ má dáadáa náà ló gbéra kúrò ní Muzdalifa ìgbà tó bá fi dé mìíràn òun ti yọ dáadáa ìgbà tó bá ti dé mìíràn ibi tó ti sọ̀kù náà lọ́mọ lọ tààrà ìgbà tó bá débẹ̀ wá sọ̀kù tó bá rókò tọ́ torí ọ̀pọ̀ èèyàn àyè gbà ọ́ kọ́ ọ sọ títí alẹ́ kò wàhálà eléyìí jẹ́ waqtul adaa ṣùgbọ́n tí èèyàn bá rí òkú sọ lákòókò rẹ̀ ní ọjọ́ ọdún yìí kò burú ká san gbèsè rẹ̀ ní gbogbo àkókò yòówù kò burú ká san gbèsè rẹ̀ ní gbogbo àwọn àkókò yòówù tí a bá ráyè nínú àwọn àyàmì tẹ́sírì ẹ̀kọ́ àwọn àyàmì tẹ́sírì ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá oṣù a lè sọ òkú yẹn ní èyí yòówù abára yìí nínú àwọn ọjọ́ yìí. àìkò sọ̀kù kọ bá jìjẹ o tó tilẹ̀ jẹ́ pé ẹni tí ó bá sọ̀kù ọjà gbèsè fídíà ṣùgbọ́n lẹ́yìn ó bá sọ ájìrì ó bàjẹ́ ọkàn jẹ gbèsè fídíà tí ó fi ṣe àtúnṣe ájìrì rẹ̀ ni. mọ̀ ike òkúta fẹ́ sọ yìí. òun náà láwọn mẹ́jẹ̀mú láwọn mẹ́jẹ̀mú tó ṣe é pé wọ́n gbọ́dọ̀ pé ti ara òkúta fẹ́ sọ kí òkúta sọ ó lè bá jẹ́ ìtọ́lá làáfíà àwọn mẹ́jẹ̀mú tí máa jẹ́ kó kókòtà sọ lálàáfíà jẹ́ mẹ́ta. ala الأول ألا يضع الحاج wala عليها ولا يطرحها tọ́lẹ́làjì kọ́mẹ́jẹ pé ọkàn débi tó ti sọ̀kù lọ́ba fòkúta lé lórí ti gbà kó sì má jẹ́ pé ó débi òyìn ọkàn sọ báyìí ọ̀sọ́ lẹ̀ torí pé nítorí bá ti bẹ́ẹ̀ kì í ti dán fi pa láṣẹ lóṣè fífò lé ibùsọ̀ lórí àbí sísọ òkò sínú kòtò lásán láì jẹ́ pa jù jújù ni wọ́n ní kò ju òkò sísọ ni wọ́n ní kò sọ òkò yìí sísọ tí wọ́n sì ní kò sọ ẹ lọ pé gbogbo ẹni tí wọ́n sọ nǹkan ó ń bùkátà kó fi ọmọ àká àtàwọn papọ̀ àti tìpábẹ́là àti tààrí mú ńdọ́fẹ́ sọ èyí ọ̀hún ọwọ́ rẹ̀ yóò tún mẹ́yìn gbàtọ́ tún mẹ́yìn yọ yóò wá fi sọ tọ́ba fẹ́ sọ eléyìí ni wọ́n ní kò ṣe. ètò túmọ̀ sí pé tí yẹn bá sọ màmá tí kà ń sọ ọbẹ̀ lọ́kọ̀ kéde jù báyìí kò ṣe ra rẹ̀ nù. kò tí sọ kó tí wọ́n ní kò sọ. wà á sọ ní ti sọ. wà á jù ní jújù. tẹ́lẹ̀ jẹ́ mẹ́jẹ̀mú àkọ́kọ́. èyí ò sì gbá káti máa kókó jù láti lé kótó nípa lọ kí ẹ ti ń ka tó lé insha Allah yóò rọrùn nígbà tó bá débẹ̀. ẹlẹ́ẹ̀kejì àlàádẹ́ iye tí wọ́n ní kọ́ sọ lọ gbọ́dọ̀ sọ iye tí wọ́n ní kọ́ sọ lọ gbọ́dọ̀ sọ ení èjì ẹ̀ta ẹ̀rin títí tí òfìdé méje. ètò túmọ̀ sí pé tí ẹ̀ bá kún méjèèje tó bá sọ́lẹ̀ kan náà ẹ̀yọ̀ kan láti rò fún nínú méjèèjì ó kù mélòó. okùn mẹ́fà ẹyọ kọ̀ọ̀kan lọ́nà sọ Allahu akbar Allahu akbar Allahu akbar títí tí òkùn sẹ́mi eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá mú kò méjì tó sọ lẹ́ẹ̀kan tó bá mú mẹ́ta tó sọ lẹ́ẹ̀kan náà ẹ̀yọ̀kan ló sọ tó bá mú mẹ́rin tó sọ lẹ́ẹ̀kan náà ẹ̀yọ̀kan ló sọ bẹ́ẹ̀ tó bá tó méje lọ́dà lẹ́ẹ̀kan náà ẹ̀yọ̀kan ló sọ. ẹlẹ́kẹta àyẹ̀kún mẹ́rìnmí yòbí ni hajara kọjá pé ńtọ́ sọ òkú ni o òkúta lọ́sọ̀ kọ́mẹ́jẹgbẹ́ ẹran kó sì má di egun kọ́mẹ́jẹ́ àmà kọ́má jẹ ẹrin ó sì má jẹ góòlù ìtọ́sọ ọgbọ́dọ̀ jẹ òkúta. bóun á ní kó tóbi tó báwọn ní kó tóbi tó àfààní mẹtìlú àwọn mẹtìlú àwọn kan mẹtìlú àtọ̀lù ẹ̀rù kọ́dà gẹ́gẹ́ bí òkúta àtọ̀ sẹ́wọ́n yẹn sọ̀kù generally òkúta yẹn máa ń sọ ètò yìí àyàfi tó bá kó fẹ́ sèyàn kà ọ̀fẹ́ kpala àmì yẹn sọ̀kù sẹ́wọ́n yẹn sọ̀kù ètò wọ́pọ̀ jù ní kókò kékeré lè yẹn máa sọ̀kù. wọ́n ní kókó náà dà gẹ́gẹ́ bí òkò téèyàn á máa sọ. báwo wá ni òkò téèyàn á máa sọ sí rí wọ́n ní òun náà ni òkò tó ti rí pé ó tóbi gẹ́gẹ́ bí ẹ̀wà ó tóbi gẹ́gẹ́ bí ẹ̀wà tóbi jù. tó irú òkú báyìí ni wọ́n ní ká sọ wọ́n gbọ́dọ̀ kéré jù tó gbọ́dọ̀ tóbi tó bá kéré tọ́dà gẹ́gẹ́ bí jérú tọ́dà bí ọkà bàbà ká òun ti rà rẹ̀ tó gbọ́dọ̀ tóbi jù yọ ọmọ gẹ́gẹ́ bí èrè yóò fi díẹ̀ tóbi jù àgbàdo lọ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bí wọ́n ti ti sọ nígbà tí wọ́n ní kí wọ́n bá wọn sa òkúta wọ́n bá wọn sa wọ́n yọ ètò tóbi wọ́n yọ sọ̀rọ̀. wọ́n á mú kékeré kan nínú àwọn ètò tí wọ́n tà fún wa wọ́n gbé sókè wọ́n ní bíbí tilẹ̀ hádà sọ̀rọ̀ wọ́n yíyá fún wọ́n gbólú. òkú bá máa bí báyìí ní kẹ́ ẹ máa sọ ẹ sọ̀ra fún títa ẹ̀ nù àdá. bá máa báyìí ní kẹ́ ẹ máa sọ ẹsọra fún títa yọ ẹnu àlà fẹyìn nàmá ahẹlẹkẹmẹkánà ọlọkùn àlùwòlù torí على ẹnu àlà ìlú kó ìparun báwọn ẹni tó ti síwájú yín o ẹsọra kẹyìn náà ọmọ bàdẹ ní ìparun tọ eléyìí jẹ àwọn mẹjẹrun èyí máa jẹ kókò tá a bá sọ kọjẹ òkú sí aṣọ tó ní àlàáfíà alákọ̀ọ́kọ́ ni pé ká sọ ní sísọ ẹlẹ́ẹ̀kejì kárí kóńkà rẹ̀ asọ́lọ́pọ̀ àti tí omi pé mélòó omi pé méje ẹlẹ́ẹ̀kẹta oníkárí pé ń tà ń sọ lóko òkúta ni kì í ṣe nǹkan mí lẹ́yìn rẹ̀ àwọn ọmọdé mu gan wá wà tó dé pé àwọn ọmọdé ìrótù kẹmẹ́ẹ̀lì àwọn mẹ́tẹ̀ẹ̀mú tí ó jẹ́ kí oògùn tá a sọ yẹn tó pé tó pé ní ìjọ àlàáfíà ọ̀tọ̀ pípé níjọ ọ̀fẹ́ ọ̀tọ̀. alákọ̀ọ́bá òun náà ni kéèyàn kọ́kọ́ jẹ́ pé ìgbà téèyàn dé mìíràn lọ́jọ́ ọdún yìí. òkú lè yẹn kọ́kọ́ lọ sọ. ọdún fún alálàájì iṣẹ́ oríṣi mẹ́rin níbẹ̀ wájú ẹ̀. gẹ́gẹ́ bá nàbí ọ̀sánlọ́wọ́ àdìwà àdùsílẹ̀ sọ ìgbàdàn tó ti jẹ ọdún wọ́n ní fẹ́tọ́ àwájú wa lónìí nǹkan mẹ́rin. àkọ́kọ́ ni ká sọ́kù ẹlẹ́ẹ̀kejì ni ká gúnra ẹlẹ́ẹ̀kẹta ni ká parí ẹlẹ́ẹ̀kẹrin ni ká nínú ẹntì máa sọ òkò sísọ di àtẹpé òun náà ní kéèyàn jẹ́ pé ìgbà tó kọ́ démìnà àkọ́kọ́ ọ̀sẹ̀ tó ń sinú mẹ́rẹ̀ẹ̀rin yẹn oníkéni òkú. pé yẹn lọ kọ́kọ́ sọ lọ́lọ́pá ṣe orí tọ́wọ́ àbùlọ́kọ́kọ́ lọ sí. ẹlẹ́ẹ̀kejì. أن يكبر مع كل حصى قالت الله أكبر يقول أتوا أنت الله أكبر الله أكبر لا ما باقي أنا على العجيب ونيتي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك تستيو بدي بجوج صاحبي جارين tọ́ba ti débi tí ó ti sọ̀kù tọ́ba ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kù gbàrà báyìí lọ́pẹ́ ìkàkùn yìí gbàrà ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar pẹ̀lú òkú kọ̀ọ̀kan ṣùgbọ́n tí èèyàn bá ṣe Allahu Akbar pẹ̀lú òkú kọ̀ọ̀kan lára sọ̀rọ̀ kò pé kí òkú sọ ṣùgbọ́n ìtọ́jà ni kó ṣe kí ni allahu akbar pẹ̀lú ọ̀kan ní ìbámu pẹ̀lú lànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam. ẹlẹ́kẹta onáni tadabi'u rami al-hatayat dárí kó à ń sọ àwọn òkú yẹn ní tẹ̀lé ní tẹ̀lé à ń sọ wọn tẹ̀lé ra wọn ìtìkọ́ sọ̀kan ọwọ́ àlọ́ jókòó ọ̀sẹ̀ búrẹ́dì àtẹ̀wà gbọ́ bá yó ó tún wá padà wá ọlọ́wọ́ ó tún wá lọ gbẹjọ́ ó tún bọ̀ sílẹ̀ wàá sọ ní tẹ̀léńtẹ̀lé Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar títí tí ó fi pé méje ẹlẹ́kẹrin lọ́kùtùn àfọyẹ́ dídùn náà kẹsìrì ha kọjá pé sísà lọ sa àwọn òkú tó o fẹ́ sọ kì í ti kó o mọ́kùtà lọ́kọ̀ọ́ títà lọ tà á gẹ́gẹ́ kó olókùúta ńlá ọwọ́ abẹ́rẹ́ sí ni kókùúta kókùúta nínú wá ń di àwọn òkúta wẹ́wẹ́ rárá. torí pé ànábì sallallahu alaihi wa sallam wọn àti bẹ́ẹ̀ títà ni wọ́n ta òkú tontori ẹ̀ títà ni kí wọ́n náà ta òkú gẹ́gẹ́ kó ọmọ agbóòlù ká ọmọ kó òkúta torí kò lè bá sára rẹ̀ ráwọ̀ òkúta wọ́n wá méje kálá. tó eléyìí jẹ́ òtítì jẹ́ńbẹ̀ ọ́. tí ìbá wa fẹ́ sọ̀kò níbo ni ó ti sàkúta tọ́ba ta níbi tẹ́ wà ní mìíràn òwúrọ̀. ní ọjọ́ kọkànlá àtọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá tọba wa sa ìtọ́sọ̀sọ̀ níjọ ọdún tọba ti sa wa láti mọ̀tẹ́lifà ọ̀dàrà lórí mọ̀tẹ́lifà wọn ti sa òkú bánabẹ́ Muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ ọdún nígbà tó fẹ́ gbéra kúrò ní mọ̀tẹ́lifà tí wọn náà bá sa láti bẹ̀ òkú tọba ti jẹ́ kó dìgbà tó dé mìíràn kó tó ta wọlọ́mà. ẹlẹ́karùn-ún tọ́ha ọ̀tọ̀ha kókòtò ọ̀fẹ́ sọ kọ́jà ìtọ́nà sọ kọ́jà ìtọ́nà kọ́mọ́tì ti gbẹ̀mbẹ̀ lára rẹ kọjá òkú tó má òkúta tó má tí kíkí tá a bá wá sa òkú yìí tán káwẹ̀ kápọ̀ káwọ́ tẹ̀sí lórí báwọn lálàájì kan ti máa ṣe ẹ máa sa òkú tá a tán yọ wà lọ bòrò sẹ́wọ̀n á pọ̀ bí ẹni ń fọ mọ́ bòrò tó fẹ́ jẹ pọ̀tọ́ ẹlòmíràn da sínú plastic bottle ti pure water yọ wá dàmí sí yọ máa gbó bí ẹni lu sẹ̀kẹ̀rẹ̀. kí ló dé ẹ wọn fẹ́ kúkú dà wọn yọ ọmọ yìí lábẹọ pàtó bá ti sá lẹ láti rí pé dọ̀tà kò sẹ́gbìn lára rẹ̀ òtítọ́ sẹ́ni tó bẹ̀rù kọ̀ọ̀kọ́ torí wọn nàbí wọn Muhammad sallallahu alaihi wa sallam wọn ọ̀pá wa láti ẹ̀ka òkùtọ́ fẹ́ sọ kọ́mẹ́tì òkùtọ́ nìkan ti sọ tẹ́lẹ̀ èyí tí wọ́n fẹ́ sọ gbọ́dọ̀ jẹ́ ìtẹ́nìkan ti fi sọ̀kù tẹ́lẹ̀ nísìnyí òkúta tó kú lọ ọjọ́ mẹ́sàn-án níjọ ọdún òun wò yí pé tí ọ̀kan bá bọ́ sọnù inṣàlá wàá lo omi o ti wá fàyè pé méjì ni ọbọ sọnù lẹ̀ torí ẹ̀ ló ti kó mélòó lọ mẹ́ta ibi táwọn yẹn ti sí ọ òkúta ọwọ́ rẹ ọdá mi ti méjì lọ mẹ́rin lọdá mi tá a bá yọ mẹ́rin kó nu mẹ́ta ọkùn mélòó ọkùn márùn bàbá wò pé ti bá wọn òkúta náà ló kúnlẹ̀ yìí èmi ò mú méjì o ẹlòmíì ó máa fi báwọn ẹlẹgbẹ́ èmi ò méjì lẹ́sẹ̀ mi o ọba mo síra rẹ yẹ àbí òye torí pé majority òkúta tó wà ńlẹ̀ mi bákan méjì inú kó jẹ́ wípé ọpọlọwọ ẹnìkan bíi tiẹ̀ náà ni síwájú kó tó fi sọ̀kù àbí kó sì jẹ́ ike tí wọ́n sọ lóko ló fún padà ṣègbà tó sì jẹ́ pé èyí tọ́tọ́ ká lò ó ti dàpọ̀ míì tí ọ̀tọ́ ká lò àlàáfíà bẹ́ẹ̀ nu kọ́ ọmọ ṣèké ni kọ́ ọmọ mu kankan nínú ìtọ́ alẹ́ o ọ̀gbọ́dọ̀ mú kankan nínú ìtọ́ alẹ́ òkúta ti ti kú mélòó lọ́wọ́ rẹ nísìn márùn àánẹ kàlá wà á padà síbi tó ti tó ti sá òkúta wà padà síbi tó ti nà síbi tá a ti sọ́kù so nísìn wọn ò sì nígbà kọ́ padà gbàbí tó gbà wá ó tún lọ rádàbà o tọba rádàbà ọ tó ìgbà yẹn ló tún á tètè tún pé lọ́sẹ̀sẹ̀ padà síbi tó ti ń bọ̀ tọba lọ mú òkú méjì míì gbà náà ló tẹsẹ̀ kún ló tún tẹsẹ̀ kún ké àbí lọ́sẹ̀ máa gbà sálẹ̀ bọ̀ tó tẹsẹ̀ wá sọ fún ọ pé èèyàn gbà àbí òní gbà láìsẹ̀ kẹyọ̀ gbà torí ẹ̀ ló ti jẹ́ pé ọ gbọ́dọ̀ fi òkúta tán ti fi sọ̀kò sọ̀kò gbogbo kéèyàn mú òkúta tó pọ̀ lọ́wọ́ tápò rẹ̀ àyè bá máa tí ètò òkúlọ́wọ́ bá dànù àwọn extra tó wà tó lè lò ṣùgbọ́n kí èsì o náà àti torí pé extra wà kọ̀ọ̀tọ̀ mẹ́sàn-án dípò méje o kọ̀ọ̀tọ̀ méjìlá dípò méje o fíye sí kò sì máa ka tọ̀n sọ. ṣùgbọ́n tá a bá wá lò kò jẹ́ nìkan ti sọ táwọn náà fi sọ kù ṣé òkúta yẹn á pe ọsọ àbóòtì sọ ọ̀rọ̀ oríṣi méjì lọ́dọ̀ àwọn olùkọ́ tá a bá lò kúta tẹ́nìkan ti lò ètò asọ nídìí náà ló tún padà wọ́n bá mú wọ́n bá sọ táyì kò sọ̀kò ọ̀rọ̀ oríṣi méjì àwọn kan sọ kó o ti sọ àwọn kan sọ pé kò burú sí ni kó o ti sọ o ti sọ torí délé yìí báyìí ọlọ́run ọlọ́ tó bá kọ́ kan nínú àwọn oníṣẹ́jọ wá wọ́n bá ní àlékún gbà lọ́wọ́ rẹ̀ tí o ti lálẹ́kún ọlọ́run ọlọ́wọ́ ọlọ kó òkúta mi wá ẹ má gbàgbé pé asọpẹnu mẹjẹ asọpẹnu mẹjẹmú tí máa jẹ kí òkúta bá sọ kó jẹ àsọpé òní kí ká máa segin ni ká máa sọ ní tẹ̀lé ní tẹ̀lé tọ́ba ṣẹlẹ̀ ike mẹ́fà lọ sọ òkúta kan sọnù o sì dáná nígbà tó bọ́ọ̀lẹ̀ kó ní kó mú un àwọn àpàdà lọ mú kùtà mi wá tó kùtà kan ló mú wá ní ìsinmi àbí méje ló kó wa méje ló kó wa torí pé mẹ́fà ti sìn yẹn ọkàn fi kọ́ bí wọ́n ti sọ̀kò ni tó nítorí pé òkú tó bá fẹ́ sọ abẹ́kọ̀ sọ níbàwò ní tẹ̀lé tẹ̀lé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar títí tó kùtà méje torí di eléyìí báyìí láti rubí tó tún fi lọ sí arúmalé kó tó rí òkúta mú tẹ̀wọ́n tó ṣe ní sinmi kíkíni ọlọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ ó tutù bẹ̀rẹ̀. pẹ̀lú ìtumọ̀ wípé a gbọ́dọ̀ mójútó àwọn mẹ́jẹ̀mú yìí báyìí. lẹ́yìn eléyìí hajj kọ́ mọ̀ hajj ó ní tàhálùlá ó ní tàhálùlá ó ní bọ́ra alẹ̀ oríṣi méjì oríṣi méjì ìnìbọ́ra alẹ̀ lẹ́yìn ìgbà tá a bá parí iṣẹ́ hajj ìbọ́ra alẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní ìbọ̀rọ̀ alẹ́ ẹlẹ́kejì wọ́n pè ní tahallulun akbar ìbọ̀rọ̀ alẹ́ kékeré àti ìbọ̀rọ̀ alẹ́ nílá ẹ ẹni tí ń ṣe hajj ọlọ́run bá wá ti àwọn kankan léèwọ̀ fún tí ò gbọ́dọ̀ ṣe ǹjẹ́ wọn ti gbàgbé náà náà èmi kò gbọ́dọ̀ dẹ́dẹ́ kò gbọ́dọ̀ súnmọ́yàwó ẹ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jiyàn lẹ́yìn kọ ọtọ kó jiyàn lọ́nà tó da àmì ọ̀nà tí ò da lọ́lọ́ sí lé wọ̀ eléyìí tó bá ti ṣe wọn yìí ṣe nǹkan kan torí ẹ̀ láti dáràn náà àbí kó tọrọ àforíjì náà kò gbọ́dọ̀ lọ́lọ́fíńdà kò gbọ́dọ̀ gé kaná rẹ̀. Na kò gbọ́dọ̀ ṣe gbéyàwó fúnra rẹ kò sì gbọ́dọ̀ bẹni nìkan so yìgì kò tiẹ̀ gbọ́dọ̀ kóbìnrin sọ̀rọ̀ fẹ́ bákan náà kò gbọ́dọ̀ gé kò awọ ara ti jọkùnrin ara tọ ma bí oríkèé ha. Ewu tọ lápá tọ lọ́rùn kò sì gbọ́dọ̀ fi nǹkan kan borí rẹ̀ tó bá jọ kùnrin tàwọn eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó dé wọ̀ tí alálàájì bá ti tó bá ti lè tọkù gbogbo wo la gbé níjọ ọdún àkọọbẹ tó bá ti lè tọ òkú eléyìí faqad tahallala tahallulan asghar sísọkù lásán ó ti sọ́dọ̀ ẹni tó bọ́ra alẹ̀ níbi bọ́ra alẹ̀ tó kéré ó ti sọ́dọ̀ ẹni tó bọ́ra alẹ̀ níbi bọ́ra alẹ̀ tó kéré ìyẹn ni pé alihamudulilayi ìpè á ti ti lọ lókè báyìí tó bá ti wá ṣẹlẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tó ti dé ìwọ̀ fún wọn di ẹ̀tọ́ fún àyàfìyàwó rẹ̀ àyàfi dídẹ́dẹ́ ó gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ kò sì gbọ́dọ̀ dẹ́dẹ́ àmọ́ lè wọ ọsọ tó bá wù so ó sì lè ó sì lè gé nǹkanna rẹ̀ ó sì tọkọ fáàrù rẹ̀ lẹ́yìn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò gbọdọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ o kò sì gbọdọ̀ dẹ́dẹ́. àmọ́ bá ti ṣe at-tahallul gbogbo nǹkan tó dé wọ̀ fún ti akọ́ta nínú àwọn ọkọ̀ hàn wọ́n sọ pé tábà ti lè sọ kó ti parí àwọn tó sọ pé àbúkà ti méjì nǹkan mélòó la láti jọ ọdún nǹkan mẹ́rin asọ́kù àgùnràn àbíká túnràn àparí àbíká gẹ̀rí àti tọ́wọ́ kiri fà wọ́n. akọ́ta náà ọkọ̀ hàn bá ti méjì nù mẹ́rin tàhálẹ́ńtà tàhálólẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ yìí ìtàdé ti fi hàn níbi tó bá ti lè ti kan tó bá ti lè sọ̀kò o ti sàhálàlà sàhálólẹ̀ ọ̀pọ̀. tó bá wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin ọ̀pọ̀ sàhálàlà sàhálólẹ̀ ọ̀pọ̀. tó bá sọ̀kò tó gúnra àbò dúnra tó parí àbò gẹ̀rí tó ti kọ́ ọ́pẹ̀lẹ̀ fáwọ̀ gbogbo tó dé wọ̀ wọ́n ti lè gbogbo tó dé wọ̀ wọ́n ti di ثم إن كان معه هدي لا يبتي على الهدي تتي سقطا تتي سقطا ينحر يغنى tó bá ti pé ìta máa gún nínú ẹran lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀yìn sì mí tó bá ṣe yí pé hadiyu bẹ pẹ̀lú ẹ̀ wal hadiyu huwa ma yuhda lil Ka'ba ohun tá a máa fọ Ka'ba ni wọ́n ń pè ní hadi ẹran tó lè jẹ́ náfìlà ọ̀ràn yẹn hadiyu òun náà ni tẹni tó je nafila oran ya hadi oun ṣe hadi tamattu àbó ṣe hadi qira ìgbẹ́ni tó ṣe hadi tó ń bá dúnra bí ọjà náà ti la kìí sọ̀rọ̀ ẹ̀. bákan náà ẹni tó ti hajj tamattu àbí kiran tó bá dúdú ẹran kan lọ èyí tó lé lórí ẹyọ kan yẹn náà ti la. àbí tó bá dúnra fún mi a sọ sóbìrì rà fún mi ìdákanu méje rà fún mi lọ́ra yẹn. ìdá mẹ́fà yòókù náà fi là torí di eléyìí báyìí eléyìí ni hadi subhanallah kò sáyè ibòmí ìtọ́nà ọba ní kẹ́ ẹ pẹ́ran kẹ́ ẹ fi sẹ̀bùn fún yàtọ̀ sí kàrà wọ́n ní yóò gun ẹran hadi rẹ̀ tó bá ti ké ń bẹ pẹ̀lú ẹ̀ eléyìí tó túmọ̀ sí ẹni bá hajj qiran òun náà ni hajj pẹ̀lú rúra lápapọ̀ yóò máa mú ẹran rẹ̀ káàdì ẹran hajj rẹ̀ yóò máa mú káàdì ẹran yóò bá dé àràfá yóò tún mú dé Muzdalifa láti Muzdalifa Mina Mina náà ni ó ti ti gún ẹran yìí eléyìí túmọ̀ sí pé al-qiran ìdá sọ́kítàl hajj kíran lọ dáa tó bá yẹ kó o mú hajj rẹ ẹ wo wàhálà tó lọ yóò mú lọ sí gbogbo máa ń lọ yóò mú láti mìíràn ó di láti ó di láti ó tún dá padà sí mìíràn tẹ̀rẹ̀ ajoro náà sọ bẹ́ẹ̀ ẹ̀sán rẹ̀ ó ti dídí pẹ̀lú sẹ́wọ́n kí wọ́n máa fojú kan bẹ́sìn lọ yọ́n máa fojú kan wọ ẹran tí ò ti jà yọ́n máa fojú kan bẹ́sìn lọ yọ́n máa kọ́kọ́ lọ ro kí ni ó bẹ̀rẹ̀ jẹ. tòtòrí ẹ̀ lànàbí sallallahu alaihi wa sallam ni wọ́n ti ṣèdẹ̀kùn fẹ́ni tí ọba ti mú hádìó lọ́wọ́ láti ṣe tàmátìrà wọ́n ti fi hàn pé ti ṣe tàmátìrà lọ́lọ́lájú fẹ́ni tí ọba ti ṣe kíni tí ọba ti mú hádìó lọ́wọ́ torí wọ́n sọ pé لو استقبلت من أمري ما استدبرت لما تقت الهدي ولجعلتها عمرة tọ́lọ́mù bá tún gbà mí láàyè gbígbé ń tún sẹ́mi sí láti tún rájì mí ìṣe ń gbèsè ayé mi èmi náà bá ti mú hádìú lọ́wọ́ ìbá ti mú hádìú lọ́wọ́ èmi náà bá kọ́kọ́ ti rúmúra náà ni kí n tún wá dà ní hajj níjọ́ kẹjọ eléyìí lọ́ba la fi sọ pé tọ́mẹ́tì ò lọ́lọ́lá jù fẹ́ni tí ọba ti ṣe kí ni tí o bá ti mú hajj lọ. wàá gbọ́nran tó bá ti pé tó ní lọ́wọ́ tí wọ́n máa gún ni wàá dúnbò rẹ̀ tó bá ti pé tó mú lọ́wọ́ tí wọ́n ni gẹ́gẹ́ bí kíni màálù àbágbò tó àwọn eléyìí wọ́n máa dúnbò wọn ni àbí wúrẹ́ wọ́n máa dúnbò wọn ni. ṣé ó sì dúró de lè má mú kó tó dúnbò ẹran ní Mínà Màlìkí yà sọ pé wàlá yẹntàdìrì ìmà ó ní tó di limamu limada lè ana o láti kọ́ mu sọ̀dá tìlẹ̀ ẹ̀ẹ́dì bí Mínà wọn kì í kírun ẹ̀ẹ́dì ní Mínà àwọn alálàájì kírun ẹ̀ẹ́dì àwọn alálàájì kírun ẹ̀ẹ́dì torí pé iṣẹ́ wà wájú ju wọn òun náà ní ṣe hajj àti pé ọjọ́ ìníyàwó mọ̀ hajj akbar ọjọ́ hajj tó tóbi jù nítorí àwọn ẹsẹ̀ ńláńlá tálálà jẹ oṣù mẹ́jọ yẹn màlìkí àsọ ike ìjọ ọdún léyà ọgbọdọ tó ń gbọ ẹran léyà rẹ síwájú ìmáàmù nítorí pé ìjọ léyà ákìrọ̀ yìí ìjọ léyà ákìrọ̀ yìí ìlọ́ba ni wọ́n fi túpọ̀ mọ́ dídú ń gbọ ẹran sí ìmáàmù ìgbà tó ti jẹ́ pé ní mìíràn àní kírun yìí tó kò sí tọkàn pẹ̀lú pé sílẹ̀ máàmù ti dúnbù tiẹ̀ àbí ò ti dúnbù tiẹ̀ wàá dúnbù tiẹ̀ wàá gúnra rẹ ní ọjọ́ iléyà yìí láì tó dẹnìkan tọ́mọ yàhlẹ̀ lẹ́yìn ìgbà tó bá dúnbó ẹran rẹ tó bá gúnra àbó dúnbó rẹ ẹ̀yìn rẹ lọ́wọ́ àparí anabi wa sallallahu alayhi wa sallam ọgọ́rùn ràkúnmí ìlà anabi sallallahu alayhi wa sallam kó lọ tí wọ́n fi ṣe hajj fúnra wọn ọgọ́rùn ràkúnmí wala shak wala shak ipe owó kì í bẹ̀ o sáwọn lẹ́lẹ́ ẹ̀ níṣẹ́ tí wọ́n tara fún mi kan fún ọ tó bá dínwó dàrí rú ẹ̀rí dáta fún ọ lọ́ndrẹ́d táwùn ten hundred times hundred ó dé lò ó dé lò náà one million àbí ten million ten million ah anabi wa sallallahu alayhi wa sallam ẹwù bá ti wọn kọrin fẹlú mi nù yín wípé ìṣòro bẹlẹ máa lè má jẹ dá àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn àbá ti máa kọrin o wọn bá fẹ́ gba tàpó yín wọn kọrin títí ẹnu òbò ẹlòmí ọ̀rọ̀ ayọ̀ fifty naira pé ẹ fún un fáwọn lẹ́lẹ́ ẹ ẹ wà nẹ́bí ọ̀sán lọ́wọ́ àlùsílẹ̀ hundred million àbí ten million lẹ́gbẹ̀ẹ́ ni ten million naira lọ́jọ́ tí ìrà fún mi bá dín wò. àbí lóni ten million láàyè láàyè ẹ wá wọ ọgbọ́n tẹ́yìn máa dá tẹ́ bá lọ àjò tọ́ba ti rápàtì kan àpótí kan tí ọ rà yọ wá kówó rà yọ máa béèrè pé tẹ̀sán kún lọ́wọ́ kẹ́rẹ̀ ẹ dákun sí yẹn lè gbà wẹ̀ torí kọ́ mọ́ bàa rẹ̀ rẹ̀ three hundred riyal three hundred times forty twelve thousand naira yẹ ọmọ akẹ́ dákun sí èèyàn lè ń hmm? èèyàn lè gba àwẹ̀ torí kó àwọn gbọ́ pé màmá ńlámi ẹ̀ dé fọ́sù yẹ ọmọ tẹ̀lé tẹ̀tẹ̀ àyíyá mi fil hajj wa sab'atin idha raja'tum tilka asharatun kamilah. òbẹ́ gba àwẹ̀ mẹ́ta ó ń bá padà délé kó wọn méje ẹni tí ẹ bá jọ lọ sí hajj tẹ ẹ bá padà dé tó bá gbá àwẹ̀ mẹ́ta lọ wọ́n máa sọ olùgbèsè ayé rẹ̀ níjẹ́ òní ọgbà méje òkú níjẹ́ ọmọ rò ní pé nọlọ ọ̀rọ̀ ní jẹun subhanallah kúkú pẹ́ ẹranko sinmi ọgọ́rùn-ún nàbí pàmẹ́ lórí ẹ̀dẹ̀ bó ti ṣe jẹun. ìtawà sàkíyèsí ní àìsàn ọdẹ ọlọ àná ó làwọn máa ń tó tùkà àbúkù méjì táwọn ìdáná nílé ànábì sọ̀rọ̀ wà lóṣù. ànábì náà ló kó wá lọ para fúnmi ọgọ́rùn-ún sílẹ̀ ìtàkéèsì mẹ́rin nípa akásẹ̀mù nípa akásẹ̀mù ànábì sọ̀rọ̀ wà sọ̀rọ̀ lè pè mí mọ́ nítorí kò sí. àmọ́ nípa akásẹ̀sì ànábì sọ̀rọ̀ wà àdìwà àdìwà sẹ́lẹ̀m wọ́n á gbìyànjú. láti tẹ̀sí pẹ̀lú gbogbo ìjọba ní kápá lórí ẹ̀ subhanallah ní hajj nínú hadith mi tí Bukhari fi jáde ṣẹlẹ̀ ń pa màálù kan fáwọn ìyàwó tiẹ̀ jẹ́ hajj màálù fáwọn ìyàwó lọ sí hajj jẹ́ hajj tọ́ba tọ́ba kankan sẹ̀mí à tọ́ba débi tí mẹ́kúnnù mi ti ń jẹun ó sì túlẹ̀ kí ló dé tẹ́ ẹ nánà kúnà báyìí náà kèésì nákúnà torí ẹ bá tí wọ́n tó lágbára láti pàpò lọ́dún léyà tí ń ra ọ̀pọ̀lọpọ̀ lọ lágbára láti pàpò ní fún tó orúkọ náà mu àbí òmu. kò mú tọrọ lágbára àti rà kù ǹjẹ́ ọba lágbára láti rà á kí lórúkọ lè mú fún kí ló dé tà ń sa ohun sọlọ tẹ̀síkọ́lọ̀ ní jẹ́ràn yìí ẹ̀jẹ̀ rẹ̀ òsìtọ́lọ̀ fẹ́ fi ṣe tòṣùgbọ́n payọ̀ ọlọ́ọ̀ tí ó pẹ̀lú rẹ̀ ńgbà tí ọba tẹ̀sìn lọ́lọ́ nílò ọjà àwọn ọmọ gbìyànjú láti máa fi dáadáa hàn nínú nínú wa lẹ́yìn rẹ̀ wàá bá rí. àwọn olùmọ̀wá wọn ní ká parí òsì nínú ẹ̀sìn àyàfi níbi hajj ká parí kò túmọ̀ sí pẹ́lẹ́sìn ni ọ́ kò túmọ̀ sí ọlọ́ọ̀ ni ọ́ ẹ̀sìn ní tó bá jẹ́ kó n ṣe hajj nígbà tó bọ̀rọ̀ alẹ̀ kọ̀ parí kórìyàn máa dán pàǹdàrà eléyìí lọ́dà torí pé ọmọ àwọn lọ́sàdúrà fáwọn ẹni tó fárí lẹ́ẹ̀mẹ́ta pé kọ́ lọ́wọ́ kẹ́ wọn kó tó sàdúrà fáwọn ẹni tó gẹ̀rí tí wọ́n ti rún tí wọ́n kù lẹ́ẹ̀kan. wọ́n ní rahimallahu almuhalliqin rahimallahu almuhalliqin rahimallahu almuhalliqin ọlọ́wọ́ bá kọ́ kẹ́ àwọn ẹni tó fárí wọn àwọn sàbí ń sọ pé wal muqassirin àwọn ẹ̀tọ́ gẹ̀rí ńkọ́ tó dírun kù ànábi ọ̀sán ìgbé rahimallahu almuhalliqin àní ọlọ́run rahimallahu muhalliqin ọlọ́run kọ́ kí àwọn tó parí lẹ́lẹ́kẹrin anábì ni wal mufassirin àti àwọn ẹni tó gẹ̀rí pẹ̀lú ìtumọ̀ sí pé lẹ́sẹ̀ ìgbẹ́ tó bá fẹ́ràn ara rẹ̀ sábù àwọn ẹni tó ń ṣàdúrà fún lẹ́ẹ̀mẹ́ta kókó náà ọ̀kẹ́ wọn lèyó tó sí kọ̀ parí rẹ̀ ẹnìkan ní gbẹdẹgbẹdẹ kan ìmọ̀ sòsórí ò dáadáa kó parí járe tó bá ti parí kó lẹ́mìí kó fi sẹ́ǹtì fọlọ́ kọ́tì ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ìwé yàtọ̀ sílẹ̀ yìí lọ́jọ́ lásán kó fi irun rẹ̀ lẹ̀kọ́ da sí kó mójútó bánàbí sallallahu alaihi wa sallam ti máa mójútó wọn kí irun pọ̀ lórí èèyàn kò sí tó burú bẹ́ẹ̀ kí irun ti pọ̀ lórí ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n pẹ̀lú àmójútó tó péye ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó ti pé tí wọ́n bá ti pọ̀ lórí rẹ̀ yóò máa yọ lẹ́nu yóò máa hùn yóò máa dà láàmú kò burúkú dín kò burúkú dín lọ́jọ́ lásán so àmọ́ kéèyàn wá jẹ́ ìpéjọ ojúmọ́ yóò máa bá rí nílé àárínrun lórí ẹ̀rí bàbá nípa ẹ̀ ọlọ́run pọ̀ dídán kondoro lórí wọn máa dán eléyìí ò sí pa ọlọ́run wọ́n máa dọ́kọ̀ tó dákẹ́ yé mi àlùkẹ́rọ́ sí wọ́n lè abẹ́rẹ́ sí dẹ́ ẹ̀ àtúwá bẹ́ẹ̀ nù kò sí nínú ríráyé sá olùpáyọ̀ náà pé kọ́ máa parí máa dára eléyìí ò túmọ̀ sí pọ̀ ọ̀páyọ̀ náà kò sì sínú kọ́ máa wọ́sọ kìtìpá wọ́sọ tó dáa kò sì sínú ẹ̀sìn pé kọ́ máa parí ká lójúmọ́ eléyìí ò túmọ̀ sí pé lẹ́sìn ni ọ́ ó wá ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn bí wọ́n máa dọ́gbọ́n sára rẹ̀ jẹ́ nígbà tó bá débi tó ti ẹ̀kọ́ parí yìí torí pé lásìkò yẹn ìgbà tí gbogbo mùsùlùmí ti gbọ́ nípa nàbì sọ̀rọ̀ wá àti sẹ́lẹ̀ ń ṣàdúà báwọn ẹni tó bá parí wọn lẹ́ẹ̀mẹ́ta kó tó ṣàdúà fẹ́ni tó kẹrí lẹ́ẹ̀kan tó kálukú wa fẹ́ parí jọ́nà gbogbo àwọn ẹni tí ń fi orí fífá ṣiṣẹ́ orí gígẹ̀ ṣiṣẹ́ àwọn èèyàn wa kọ́ bíbá lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni mélòó lẹni tí ń parí fún yẹn ẹ wá dúró ẹ̀ tó wá ṣe hajj. so àwọn ẹni tí wọ́n ń parí fún yẹn ó ti lè jẹ́ pé five real ni wọ́n máa ń gbà tẹ́lẹ̀ tò lónìí gbà tá a ti rí pé yẹ gbogbo èèyàn fẹ́ bá rí bá wọ́n ní thirty real ìpè thirty real làwọn fẹ́ gbà ìpè thirty real làwọn fẹ́ gbà fún fífarí lónìí tọ ọ̀pọ̀lọpọ̀ wa fi ẹ̀bùn fi máa dín ní sí kílípà ni ẹ̀bùn fi sí nígbà tó jẹ́ pé òun nílé tẹ dátìrì yá ẹ wo yé ìkẹta náà fi tọrọ lẹ́kẹ̀ẹ́ dátìrì yá kí wọ́n lọ jẹun òní à ẹ zero rẹ̀ sí náírà one thousand two hundred níbi kẹ́rì <laughs> kòkúrú gẹ́ kó lè bá aláǹfààní àdó àtànàbí sọ̀rọ̀ máa rí wa sílẹ̀ tó ṣe ẹlòmíràn ni kò bóun ti kílípà ṣe ní zero tí kílípà bá ṣe ń zero ṣé fífárí nìyẹn kàlà ọgẹrí ni ó dérò kò ní nọ́mbà fọ lọgọsí ọbọ sínú àwọn tá nàbí ṣàdúrà fún lé ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta àwọn tó ṣàdúrà fún lórí ẹ̀kẹrin ìníwọ tó bọ síbẹ̀ tó òun náà wọn ti bá gẹdílẹ o wọn ti bá gẹdílẹ tẹsí máa rí gbogbo awo orí ẹ àdìpọ̀ràn àfi kó wọn bọ ọba bẹ kó fi hàn hmm, eléyẹn ni ó mú ọ bí ẹni tó ṣe kékeré ní ọparí kéèyàn wá ṣọ́ra o kéèyàn sọ́ra fún gbígbórí fáwọn ẹni tó ti fún wọn máa ń kúnyàn láwọ orí o òun tí ò parí rí tọkàn rí pé gbogbo ayé fẹ́ parí wọ́n sì fi ń pawó yọ̀lá ní five five riyal ó ti sírò yìí tọ́jẹ́ lù tiwọn alálàájì bíi tiẹ̀ náà ni ó yọ̀lá àjókòó mi tẹ́sí sọ kòkó tó kálukọ́ máa bọ̀ lẹ́ẹ̀bà rí tí ẹ̀jẹ̀ ń dà lórí ẹlòmíì tó ti gbó orí ẹ̀ ká <laughs> má gbé orí rẹ lọ fẹ́ni tó gbé orí rẹ kọ́ tòtí bí ìjọba ṣe kó wọn tó yẹ mí ni wọn fẹ́ kó ń jọ náà pẹ̀lú mi wọn ti bá fa dédajì ẹ̀jẹ̀ ti kó rí ọlọ́pàá dé àárí onígbàjámọ̀ mọ́ orí ní ti sẹ̀jẹ̀ yìí <laughs> torí de eléyìí báyìí ẹ̀tọ́ bá borí fa ọfà fọmọ ẹ̀yà rẹ̀ òtún tó burú bẹ́ẹ̀ àmọ́ kéèyàn á borí fẹ́ni tó borí èèyàn kọ́tẹ́ wọ́n kàn fún orí rẹ̀ fún ọ àwọn ọkùnrin ni wọ́n parí o yàtọ̀ sáwọn òfin o kófì ọmọ wa dìpọ̀ náà wá gbórí kalẹ̀ wọ́n parí fún oríri polówó bí orí bọ̀m̀bọ́ì lẹ́yìn ọ̀tọ́ o sẹ́mi pé àwọn ogekoge táwọn òbí ti láyé ṣàkóso lọ́wọ́ sàlù tẹ́bá rẹ́ lómi tó kọ́yìn ti ń lọ ẹsẹ̀ wọ́n pin ni torí rẹ̀ wọ́n ti bá gẹ́rí ń débi pé bóyá kílípà nàmbà wà wọn lò ó tún lè jẹ́ màmá màmá kan tó ti dàgbà tí ò tí ò méjì kan aláìlérò ìyàbọ̀ sárúgbó ń gánà tó sẹ́kẹ́rù wọn yóò wá sórí bí orí bọ̀m̀bọ̀ì nígbà tó bá tó kọjú lẹ́tọ̀ọ́ wọn pẹ̀lú ìlà sẹ́kọ́bí lélẹ̀ torí di eléyìí kọ̀tọ́ eléyìí wọn pè nínú òfin ẹ̀sìn Islam ní mọ́tìlá ìfira ẹni tẹ̀sìn kóbìnrin ọmọ ẹgbẹ́ rí bá ìfira ẹni sẹ̀sìn ni o tó o bá níyàwó tó ṣe bẹ́ẹ̀ kó kí fún un kó fúnlẹ̀ máa kẹ́rù ọ̀pá lẹ́yìn náà kí ni wù ọ́ nu orí rẹ̀ nígbà tó rí bá rí kólóbó bí orí tiẹ̀ àmọ́ ta ni bàbá ta ni màmá ńlẹ́ má táwọn ọmọ fẹ́ pe bàbá tí wọ́n ń pe mọ́mì ní tí wọ́n pe bàbá ní mọ́mì tí wọ́n pe mọ́mì dádì pé mo ti ẹ̀ bí màmá ni tàbí ṣebí dáàdi ni torí kórí kórí kálukú ti rí kólóbó tó nítorí di eléyìí báyìí wọ́n ń pe eléyẹn ní ìfira ẹni tẹ̀sí kóbìnrin ọ̀daràn sí ń bẹ nínú pípé kójóbìnrin torí di eléyìí ló ti jẹ́ pé tó bá yẹ ní irun àkọ́kọ́ tọmọbìnrin gbé wáyé tẹ́ẹ̀pà níjọ́ keje níbàámu pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi ìjọba wù lẹ́yìn rẹ̀ títí dijọ́ kú yóò máa bẹ lórí ẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn sùkúlù wa tí wọ́n ń kó àṣà òyìnbó ká àwọn ọ̀daràn tí wọ́n rò rí ìjọ gbé wá fún wọn làwọn kan lò wọn ọ̀daràn tí wọ́n rò rí rí pé òyìnbó sorí kólóbó òyìnbó lẹ́yìn òyìnbó tí ọ̀lẹ́sìn wọ́n wá kó káwọn ọmọbìnrin ọmọ agẹ́rí ní sukuu gbórí wọn wá dàbí ti bọ̀m̀bọ́ ìlọ ní sukuu eléyìí ò ti tọ́da àmọ́ o sẹ́yìn òbí náà bá dúró déédéé o lè lọ bá wọn sùkúù tọmọ rẹ lọ ọmọ tèmi wọn fẹ́ kẹ́ ẹ ti exemption rẹ ẹ ti wọ́n gbà kọ́ ọmọ gẹ́rí ẹ mú lọ lé ìwé ẹ̀sìn yín ni ìjọba náà ni bí tíjọba bá ti ní kọ́ gẹ́rí mu wá nu education curriculum bí orí orí orí tí wọ́n ń gbẹ̀ náà ìwé tí wọ́n ní kẹ́ kọ́ wọn. kọ́mọ táwọn ti rìn dọ̀tí wá lẹ́yìn náà kí lẹ́ wò lórí rẹ̀ kí ló dé táwọn ọmọ èèbó rí kí ló dé tí wọ́n èèbó rí torí pé wọ́n fẹ́ lọ sùkúlù ẹ wá ní wọ́n ti rí lẹ̀ wọ́n ti dì í lẹ̀ ẹ wò gán bẹ́ẹ̀ ibi títí bẹ̀rẹ̀ nu wọ́n sì ní kẹ́wù wọn kó ní zipu wọn afẹ́wù yá mọ́ lọ́rùn etí títà fi ń bọ́ ọmọ sùn sùkúlù torí délé ẹ̀sìn islam ọ̀gbà gómìnà ọ̀gẹ́rì o níta àwọn ọ̀sẹ̀ ni pé tó bá kó irun orí rẹ̀ jọ nígbà tó parí hajj tó bá kó jọ tó bá kápẹ́ ọba sí ọ̀nà gágá mẹ́ta yóò mú òdiwọ̀n kókó ìka kan nínú gbogbo gágá kọ̀ọ̀kan yọ̀rọ̀ ra gé kókó ìka kan tó yóò gé kóònù gàgà kọ̀ọ̀kan wákàlà ó ti parí àwọn òdìdí láti rí pé wọn mọ agẹrí kan tó yàtọ̀ sí báwọn pin náà ṣe máa dọ́gbọ́n gbà mí o tó o bá mọ̀ pé ọ̀fẹ́ gẹ̀rí wàá gẹ̀ kárí ọ̀fẹ́ dìrùn wàá dínkù kárí ètò báwọn mi ṣe máa ṣe yọ àmú kílípà àyò mu season kékeré yóò ra gé mẹ́ta bí ọkùnrin o yóò gé mẹ́ta láàrin yóò gé mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ yóò gé mẹ́ta alhamdulilayi alhamdulilayi ah, báwo tafsir ó túmọ̀ sí pé kó o ṣe kó o bọ̀ ké eléyìí nìkan ti súnà tọ́tọ́ ká àti sọ̀kò àti gbọ́nra àti wá ṣe àti parí. lẹ́yìn rẹ̀ alálàájì yọ lọ sí Mẹ́kà ثم يأتي البيت يلا في مكة يلا في كعبة فيبيض يلا في طواف الإفاضة طواف الإفاضة ركن من أركان الحج أريكم كان ينور أريكم حج أنت وبعدي كل حج ètò ti dá ní kó ṣe gbogbo sẹ́mẹ́rẹ̀ ní lọ́jọ́ ọdún tọ́ba ti ṣe laqad tahallalta at-tahallul al-akbar o ti bọ́ra alẹ́ níbi bọ́ra alẹ́ tó pé ìdọ́gba kò ní kọ́ padà sí Mínà tọ́ba padà sí Mínà ẹ̀ máa bẹ́ Mínà gbogbo òrùn tọ́jú rákà mẹ́rin mẹ́rin mẹ́rin nígbà tẹ wàá Mínà ẹ̀ máa kí ní rákà méjì méjì ṣùgbọ́n gbogbo òrùn kọ̀ọ̀kan àkókò rẹ̀ lẹ́ẹ̀ máa kí ẹ ní pa wọn pọ̀ ẹkì zohor lákòókò zohor ẹkì asùn lákòókò asùn ṣùgbọ́n meji, méjìméjì magrib lákòókò rẹ̀ rákà mẹ́ta ìṣáì lákòókò rẹ̀ rákà méjì bẹ́ẹ̀ lẹ́sẹ̀ níjọ́ kọkànlá àtijọ́ kejìlá tọ́ba àtijọ́ kẹtàlá ẹni tọ́ba fẹ́ dúró dijọ́ náà bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ sí ìjọ́ kọkànlá ìjọ́ kejìlá ìjọ́ kẹtàlá ìjẹ́wàá sí oníyí pé ẹ sọ́kù ibùsọ̀kù kékeré tààrin àti ńlá ìtẹ́tẹ́ ẹsẹ̀ mi nánu níjọ́ kọ̀ọ̀kanlá yìí àsìkò sọ̀kù ti bẹ̀rẹ̀ bizawa lè ṣẹ̀ ní kété tóòrùn bá di ẹ̀ta rí ètò ti dá ẹnikẹ́ dúró dìgbà tẹ́ bá tó gé lóhùn kẹ́ẹ̀ tó lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀kù yìí àsìkò sọ̀kù yẹn ti wà títí alẹ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sọ̀kù kó tó di pé òòrùn yẹ tà wàá sọ̀kù lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ tà ìgbà tó bá débẹ̀ wàá bẹ̀rẹ̀ pẹ̀lú aljamratu sughra ètò kéré wàá tọ́ lóko méje tó bá tọ́ lóko méje tán wàá kọjú sí àlùkébìlà wàá ṣàdúà wàá tọrọ gbogbo tó ń fẹ́ lórí ayé àtàlùkìyà mi sọ́gbọ̀ ọ́ sókè àbójúgbọ́ àwọn kan sọ pé ọgbà ọsọkè àwọn kan sọ pé òdìbò ọsọkè torí ẹni Imam Malik rahimahullah nígbà tó sọkùtà ìsọkùtà sọsàdúà ọsàkó bẹ ọgbọwọ sókè wọn ní kí ló ní orí torí pé kò sínú súnà fáànà bí gbọwọ sókè mi tòṣùgbọ́n kò sí tó burú tó bá gbọwọ sókè torí àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó ní inna rabbakum hayyun karim olúwa ẹlẹ́dàá yẹn onítìjú ni di kíkẹ́ nìkan nu yín kọ́tọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ kọ́ adáwọ̀ rẹ̀ padà lófo tọ lẹ́yìn ìgbà tó bá ṣe àdúrà tán bẹ́ẹ̀ yẹn wàá lọ sí tààrin wàá tún so náà lóko méje ìgbà tó bá sọ̀kò méje tán bẹ́ẹ̀ wàá rọra rìn díẹ̀ síwájú wàá kọjú sí káàbà wàá wàá ṣàdúrà wàá tọrọ orí ayé àtàkìyàn wàá tọrọ fúnra rẹ̀ wàá tọrọ fúnbi rẹ̀ wàá tọrọ fún gbogbo ẹ tó bá fẹ́ wàá lọ síbẹ̀ wàá tó náà lóko méje tọ́ba ti sọ̀kò tán bẹ̀ kọ́tà dùà tọ́ba ti sọ tẹ́lẹ̀ kẹta tán kọ́tà dùà wàá padà síbi tó ti ń bọ̀ ó tún di lọ́la bẹ́ẹ̀ náà ló tún ṣe jọ́ kejìlá ẹni tó bá wá fẹ́ fi mí nálẹ̀ níjọ́ kejìlá yìí gbogbooro náà lọ́la ń sọ pé fẹ́ẹ́ máa ta'ajjala fi yawmayni fala ithma alayhi wa man ta'akhkhara fala ithma alayhi liman ittaqa tọ́ba ti wẹ̀ láti dúró di ọjọ́ kẹtàlá kò sí ẹ̀ṣẹ̀ lórí rẹ tó bá wù ẹ láti lọ ọjọ́ la kò sí ẹ̀ṣẹ̀ lórí rẹ lókùnbà tó bá ti pààyàn lọ. ṣùgbọ́n o tó o bá fẹ́ fi ní ọjọ́ kejìlá yìí rí i pé o ti kú òmìnira kóòrùn tó wọ̀ ọ́ bá fi lè wọ̀ ọ́ ní mìíràn o ti di ọjọ́ kẹtàlá a rí i pé tí alálàájì tó bá òkú mọ́kàndínní àádọ́ta òkú mọ́kàndínláàádọ́ta ní ọ̀sán forty nine torí tẹ́ bá fi méje tíjọ́ ọdún tẹ́ fi kún mọ́kànlélógún tíjọ́ kọkànlá tẹ́ tó fi kún mọ́kànlélógún tíjọ́ kejìlá mọ́kànlélógún pẹ̀lú mọ́kànlélógún ó di méjìléní ogún tẹ́ bá fi méje kún ó di mọ́kàndínní àádọ́ta tọ́ba wa dúró di ọjọ́ kẹta kéèbà nàbì sallallahu alaihi wasallam ti dúró dijọ́ kẹta majority alálàá ti ní dijọ́ kejìlá kálukú ti túlẹ̀ tó bá dúró dijọ́ kẹta wà á tún sọ mọ́kànlélógún tá a bá fi mọ́kànlélógún tá a fi kún mọ́kàndínní àádọ́ta ó di mélòó ó di àádọ́rin tẹ́lẹ̀ yìí jẹ́ bíi iṣẹ́ hajj gbèsè parí ẹni tí ó máa ń fún alálàájì lómi tí wọ́n mọ̀ àbẹ́ni tó ní ẹran tí ń dà tó náà ti ti tẹ hajj anabi sallallahu alaihi wa sallam wọ́n ti dẹ̀kun fún wọn. ike káwọn pa àwọn òkú yẹn pọ̀ sọ lọ́jọ́ kan ìyẹn ni pé wọ́n lè fi òkú tò nílẹ̀ fún wa sọ gbogbo ẹ̀ lọ́la àti tànà àti tòun torí ẹran tí wọ́n dà. nítorí alálàájì tí wọ́n ń tọ́jú anabi àti fún àlàáfẹ́ àbúrò bàbá wọn nítorí olómi tí máa ń pọ́n alálàájì tọ́tọ́rọ́ lọ́dọ̀ anabi àti lọ́wọ́ fún òní máa sọ pé ojoojúmọ́ wọ́n gbà gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ti ń gbogbo ẹ̀kọ́ ike lọ́jọ́ ọdún yìí iṣẹ́ mẹ́rin ta ikú ṣe jọ ọdún. èyí ṣe sísọ̀kù ìgúnra fífárí ṣíṣe tọ̀wá téèyàn bá kọ́kọ́ ṣe tọ̀wá fún kọ́ kótó ni kó ṣe kótó ni kó sọ̀kù níjọ ọdún àbí èèyàn gúnra kótó ni kó sọ̀kù àbí èèyàn fárí kótó ni kó sọ̀kù. gbogbo etí ọba ti síwájú léyìí tó yẹ kó sẹ́yìn nínú àwọn sẹ́mẹ́rẹ̀ rìn yìí kò sí tó burú ọdún níjọ ọdún lò kò sí tó kí tó yẹ tàrí o kejìlá wà á kí oòrùn tó yẹ tàrí rárá ìjọ ọdún àwọn kábíyà anabi sọlá àdìsẹlẹ ẹnìkan ní òun ti gbóná kó òun tó sọ ẹnìkan ní òun ti parí kó òun tó sọ ẹnìkan ní òun ti fi tọ̀wáàfù kó òun tó sọ anabi sọlá àdìsẹlẹ sọ fún kálukú wọn pé ìfàlù wọlé àrùn ṣé kò sí lórí rẹ̀ ṣé pòtẹ́tẹ̀ lórí rẹ̀ kó ti sẹ́wọ̀n pòtẹ́tẹ̀ lórí rẹ̀ kó ti sẹ́wọ̀n pòtẹ́tẹ̀ lórí rẹ̀. wà á máa kó ilẹ̀ àṣẹ ìdí ni yẹ́wò máa ní ilẹ̀ ni ó ti ma àwọn ọ̀kẹ́rọ̀ ilẹ̀ àkọọ́lẹ̀ fàáyì wọlé àwọn. wọn bí anábì sọ wá sẹ́lẹ̀ léèrè lọ́jọ́ yẹn nípa nǹkan tó kí á fàtẹ́yìn tá a ti síwájú àbí tá a ti síwájú tó ká fàtẹ́yìn àbí ká nàbí ọ̀sán kọ̀tẹ́tẹ̀ lórí rẹ̀ eléyà níjọ ọdún nìkan ni o àtàwọ̀sí àdéjì lò ló bá wọn fẹ́ nífẹ̀ẹ́ wọ́n fẹ́ sí àdéjì yẹn lò báwọn wá rọrùn ìdẹ̀kùn fálálàjì so wọ́n ṣé ẹ bá ti wá sí tí ọba jìmú wọn ni if'al wala haraj if'al wala haraj if'al wala haraj nípa sẹ́jọ́ ọdún ètí ètí sẹ́jọ́ ọdún fi haraj tìrẹ̀tọ̀ ọba sọ̀kù qabla zawal fi haraj òbí sọ̀kù tuba sọ̀kò fóònù tó yẹ tàrí níjọ́ kọkànlá àbíjọ́ kejìlá ayò kó o segin ni kò sọ. eléyìí ẹsẹ̀ nǹkan tá a lè máa ṣe pàǹpàǹpà rẹ̀ ó kùn gbàtà bá ti lágbọ̀ yé nípa ẹ̀sìn ọlọ́run torí àwọn míì wà nínú àwọn tó máa ń kó alálàájì lọ táwọn á ń tètè ẹni tó ríran láàrin wọn tálálàájì ọ̀nà fáwọn náà fọ́jú irú wọn wọn máa kó bá ti alálàájì yọ̀sọ̀ fún alálàájì gbọ́ yáyáyá ìjáde bá a ti 7 tọ́ lánàá sẹ́nu pé ti yọ inú ó ti bẹ̀rẹ̀ sí ní sọ́kù yàtọ̀ sí ìjọ ìjọ kejì ọdún ìjọ kejì ọdún ẹ̀ ní sọ́kù títí tó òòrùn kí ni fi yẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n wọn alálàájẹ ẹlẹ́yìn wọ́n kóòtù kọ́ lọ tó. ẹni tí ọba rí àdánwò olùdarí torí ìnáwó tó àdó bẹ́lmẹ̀rún a ẹnìkan lẹ́tọ̀ ká gbọ́dọ̀ sílẹ̀ nù àti wá sí ibi kọ́ aláṣẹ takùtọ̀ lọ pọ̀tàpọ̀tà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ ọlọ́run bàlá ń bẹ̀ pẹ̀lú àwọn ọkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ti àtìlẹ́yìn fún wa lórí àtìgbàgbọ́ yẹn ti wa ní àgbọ́yé tó péye kọ́ràn wa lọ́rọ̀ lórí àti máa mú dáhùn kọ́ lórí àti máa mú lò kó ti wá lọ́kàn nínú ẹni tí ń ti ń gbọ́ tí ó di àwíjàre fún lọ́la ìyáàmù tí ò ní jẹba tí ò ní jẹba níjọ subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Thank you. cewa kuma loko a tsohon lasa da wani da ya gudu da hannu da aka tsohon da mutu zuwa wani tsohon mata mutu da kwanu za ta fi wani kuke da hannu da aka alhamdulillah ìgbà tá a sọ yìí pé ní ọjọ́ ọdún tí ẹ bá ti sọ kù ó ti fi àtàlùlù lọ́pọ̀ sáà nàbì sallallahu alaihi wa sallam ti sọ fún ẹni tó bá ti ṣe. ṣe nǹkan míì ṣáájú sísọ̀kù gbígbé bó ti ṣe náà mú ọ̀tẹ́tẹ̀ lórí ẹ̀ tó bá rí pé nǹkan míì lèyàn kọ́kọ́ ṣe náà bíi tọ́wà àbẹ́yẹn kọ́kọ́ gúnra àbẹ́yẹn kọ́kọ́ parí sáàsọ ike ọ̀kan tó ti ṣe náà ó ti ṣe tahallul asghar bẹ́ẹ̀ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìfàán wala haraj ṣe kò lórí wọn kó o ti ṣe náà kò lórí wọn. ìbámu bí àwọn ọ̀dọ́ ìyàwó ìyàwó ìyàwó tí wọ́n máa sọ méje wọ́n máa kọ́ tó bẹ̀rẹ̀ àwọn ọjọ́ kan apàdà tó lọ́jọ́ kejì lọ́jọ́ kejì lápá ọjọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì fẹ́ jẹ́ ti àfihàn pé àwọn ọ̀dọ́ wá jà ìfò tó máa ti fi lọ́wọ́ sọ fún wa sí silent mode tó tóbi tí wọ́n wá tó àbáwọ̀ ẹ̀ wá pé wọ̀n wọ̀n ilé àpàdé àti máa ṣe ìtọ́jú nẹ́tíwọ̀kì. Alhamdulillah tí èèyàn bá fẹ́ sọ̀kò ìjọ méjì papọ̀ báwo ló ti sọ. ìtò dáàbò ó ní pé kọ́kọ́kọ́ sọ tòní tàbí kọ́kọ́kọ́ sọ tàná kó tún á lọ tún bẹ̀rẹ̀ kó tún á sọ tòní. ilé ẹ̀ lọ dáàbò pé ìgbà tó ń bọ̀ ni ọ̀sọ̀ kékeré ọ̀sọ̀ tààrí ọ̀sọ̀ nílá. ó tún á lọ padà ó tún padà wá síbi kékeré wàá tún sọ wàá tún taari wàá tún sọ nílá lọ dà ṣùgbọ́n tí ọba jẹ́ kó kọ́kọ́ sọ méje pẹ̀lú àní àpétà nánu tún sọ méje pẹ̀lú àní àpétò nínú àbẹ̀lọ́kọ́lọ́ wọn pa sọ kejì. eléyìí náà ni tó ṣe tó bá yẹ pé ẹnìkan bẹ tó ọfẹ bá sọkò ọ ń sọ gbogbo ọ̀kọ̀ọ̀kan lọ́jọ́ rẹ̀ ṣùgbọ́n ẹnìkan bẹ nínú àníjẹjọ wá táì lera ń bájà débi pé kò lè lọ dá sọ bí arúgbó bí obìnrin tó lóyún àbóbìnrin tí ń pamá tí ò ní rọrùn fún láti lè débi tẹ́ fẹ́ sọ̀kò yẹn ọfẹ́ bá sọ ìtọ́jú àti ní pé kọ́kọ́ sọ tiẹ̀ kọ́ wa padà wá bá sọ tiẹ̀ náà àmọ́tí ọba lè ti bẹ́ẹ̀ látàrí jíjìnà ọ̀pọ̀ èèyàn inṣàlá tó bá sọ tiẹ̀ lẹ́yìn náà tó sọ tiẹ̀ níbi kọ̀ọ̀kan àbẹ̀lọ́pọ̀lọ́ ọ̀pá. Ìbéèrè ìgbìmọ̀ ní pé bí a lè máa ń lọ sí ìgbìmọ̀ torí ọdún ojú àti ìyáàbí tí wọ́n bí òun lọ ẹ̀ka ráàdì òrìṣà ní. Adájọ́ àti ìṣòro ọ̀gá ni wọ́n sọ̀rọ̀ wípé aláwọ̀ pa àràkúnmí ọgọ́rùn-ún. Wọ́n á lè bèrè pé bóyá ní àdúgbò ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ àwọn àràkúnmí tí wọ́n ń kó lọ sí ẹni tó yẹ ẹni tó lọ́ba lájú ìlà ní tí wọ́n mọ̀ mọ́ ga lọ. Ẹlẹ́kejì, òun ní pé ẹgbẹ́ mẹ́rin bàbá pé alálàájú ó bẹ̀rẹ̀ sí ẹgbẹ́ gbogbo ìlú àkọ́kọ́ ẹran lọ́gbọ́dún ìgbà wọn ni wọ́n lọ bá tó ń sá síwájú láti bàjẹ́ ìgboro àdúgbò àti ìrọ̀. alhamdulillah gbogbo ẹni wá tí wọn lẹ́yìn náà ẹ ẹ wípé alálàájọ kí ìmáàmù tó pẹ̀ra títà àwọn ni pé yọ pẹ̀ràn láì bìlà pẹ̀lú pété ìmáàmù pẹ̀ràn àbí ọ̀pẹ̀ràn òtítọ́ kan ṣùgbọ́n tí yọ pẹ̀ràn sábàjá yóò tó yọ ni àbí lẹ́yìn ìgbà sábàjá yóò bá ti yọ ẹran pípa ti hádì àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ láti gbà sábàjá yóò bá ti yọ ẹni tó bá pa sábàjá yóò tó yọ ó gbára gbóná lọ́ọ̀dì. ìwádìí lóṣù kúrò lórí àgbà yìí ní ọjọ́ kọkànlá lórí ìjẹ́bi tó ti jẹ́ àṣìlẹ̀ tó ti jẹ́ nàìjíríà ìyàtọ̀ àgbáwọ̀ àgbà yìí lọ́wọ́ ní òun ti ga sí. tẹ̀lifíṣàn òun fìdíà yọ pa fìdíà ọ̀pá kò kébìsẹ̀ nàìjíríà mákà yóò fowó ránṣẹ́ wọn bá pa. nípa ọ̀rọ̀ fífà nu ọmọ kékeré lórí akéwì bẹ̀rẹ̀ ìyàtọ̀ láti. Wọ́n bẹ̀rẹ̀ àti kéènì ìwé tí a máa fi mọ ara náà lẹ́yìn fi mọ̀ ọ́ gíráàmù mélòó àbí kò tẹ̀ tó gíráàmù tó bẹ́ẹ̀ lẹ́yìn fi wò ẹ wá wo iye ntọ́wọ̀n yẹn bẹ́ẹ̀ fi ti sàrà ní sílvà àbí kẹ́ fi ti sàrà ní góòlù tó a ti mọ̀ pé ọmọdé tẹ́ bá fa oníṣù kékeré báyìí yáa lè kó kólé má wọ̀ kẹ́kẹ́ gan lórí oṣù. torí ẹ̀ṣọ́ àlọ́ àti lọ́wọ́ five hundred ẹ̀ṣẹ́ ti na ẹ̀ṣọ́ àlọ́ àlọ́kọ̀ àbọ̀kọ̀. sáwọn àlékú. ẹ lọ kó ẹ ní nínú ìmọ̀ lórí omi mọ̀nàmù mọ̀nàmù tó fẹ́ mọ̀ mí. ìbéèrè mi pé àlẹ́kọ̀ àwọn tí wọ́n bá fẹ́ sọ̀ ṣé wọ́n máa ń dàrú sọ̀ wọ́n máa ń tẹ̀lé sọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ àwọn bàbá ìlú àlọ́bì ìlú wọ́n ní obìnrin kí ni lọ́tọ́. alhamdulilayi so ẹ lọ dọkọ béèrè nípa pé. àwọn ọmọ ẹ̀yà nẹ́bí Yusuf alayhi salam tí wọ́n sọ sí kàdá kí ni tó gbé gbà ọ ṣùgbọ́n kankan gba àwọn ju pé wọ́n rán mi wípé ọmọ kíkà olókìkí lọ́lọ́fẹ́ sí tí wọ́n ti kura pé bàbá àwọn fẹ́ràn rẹ̀ pọ̀ ju àwọn lọ ọkà sí ju àwọn lọ eléyìí ló mú kí wọ́n kété pérò láti sanwó lé fún ọ̀sẹ̀ pupa bí ọ̀wà lóògùn kọ́ lọ ní lọ́rùn àwọn ọ̀fẹ́ kéke tó wá jẹ́ báwọn ọmọ wa rí ọkàn táwọn ọmọ bàjẹ́ tẹ́lẹ̀ yìí ló fà tó ń fi tọ́bi síbẹ̀ torí pé àlá tó ti lá tẹ́lẹ̀ ìgbà tó lò ń rí ìràwọ̀ mọ́kànlá àti òrùn àti òṣùpá tí gbogbo wọn forí balẹ̀ fún ìgbà tí ń sọ fún bàbá rẹ̀ tó bàbá ní kọ́mọ́ sọ àlá ọ̀rọ̀ ìyá rẹ̀ wọ̀ bàbá lọ́pàá wọn pọ̀ kọ́mọ́ sọ fún ọ wọ́n ń bà tètè sí i torí bí àṣepọ̀ ọ̀tá tó fojú hàn ní. sọ àwọn tá a fura pé nǹkan kan lọ tí wọ́n ti wọ́n ti palẹ̀ rẹ̀ mánu tí wọ́n sọ kàkà wọ́n ti kọ́kọ́ rò pé káwọn pa ẹgbẹ́ ọ̀yọ́ ni ẹ má pa ẹ̀sọ́nù kàkà ni káwọn rí àjò káwọn gbé wọn gbé lọ káwọn máa. àánú tún sí wọn káwọn ọmọ pa ẹsọ kànga táwọn orí àjò bá gbàdí kànga kọjá táwọn fẹ́ pọn mi báyà wọn lè rí gbé jáde yóò jìnnà lé àníri má wọn bá yà kankan tí wọn yà dáadáa kọlọ yà jìnnà jìnnà tá àti ní kúrú ẹ mà tó ìdí sì mú sẹ nígbà tí mú bàbá àti ìyá àtàwọn ọmọ ìyá wá tí gbogbo wọn forí fún un. eléyìí jẹ́ ìkíra ẹni nínú lànà tiwọn ìtẹ́sí islam ṣe léwọ̀ fún mùsùlùmí láti sùn. ìdínú tó fi jẹ́ pé ìgbà tí gbogbo wọn borí kalẹ̀ fún tí wọ́n ń gé ó ní wọ́n bàbá mi rírọ̀ àlá tí o ọlọ́run bá ti sọ dòdòdò ó di olú ọmọ tó ṣe pé ọwọ́ àgbà ju gbogbo wọn lọ àti bàbá àti ìyá àti gbogbo ọmọ ẹ̀yà gbogbo wọn kò rí balẹ̀ fún. pẹ̀lẹ́ pẹ̀lú náà ni pé tọ́lọ́mọ bá bá ṣe àjùlọ fọmọ kan nínú àwọn ọmọ yín ìwọ̀nba ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ rẹ̀ níwájú àwọn ọmọ ìyá rẹ̀ ìwọ̀nba ni kẹ́ ẹ máa ránu mọ́tì ẹ̀ níwájú àwọn ọmọ ìyá rẹ̀ nítorí pé ó ṣeé ṣe kọ́jọ́pẹ́ yìí náà lẹ́gbìn ète burúkú sí wọn lọ́kàn fún ìgbìmọ̀ wọn àti pa lọ́sibí bàbá Yusuf ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fura mọ̀ igbó nífẹ̀ẹ́ rẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ. torí ẹ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ọmọ kan ẹ má fi hàn ẹ má fi hàn lójú àwọn yòókù ẹ màánú gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́ nífẹ̀ẹ́ wọn àtẹ́tẹ́ gbọ́rọ̀ ṣé bọ́ máa yín náà gbogbo wọn ìdí tẹ́bi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ni ọmọ tí wọ́n jẹ́ sí yín kò sí àtọ̀ láàrin ọmọ àtọmọ ọmọ kò jọ ọmọ kan ṣùgbọ́n pé náà tí gbogbo ìgbà náà ni wọ́n máa tọ̀ lóru rárá o èyí tó wọ́pọ̀ jù ni pé wọ́n bá tọ̀ ọ̀nà lóṣù wọ́n tọ̀ lóru rí eléyìí fi hàn wá kọ́tọ́ kátọ̀ lóru yéé ti ṣe torí pé ìtòsí ibi táwọn kan dalẹ̀ sí tí wọ́n tọ̀ sí ló jẹ́ kí wọ́n tọ̀ lóru rárá torí wọ́n tó tọ̀ lóru náà níbi tí wọ́n dalẹ̀ sí eléyìí fi hàn pé a lè tọ̀ lóru ṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù ni pé anabi sallallahu alaihi wasallam máa ń tọ̀ ní ìlóso ṣùgbọ́n ẹni tí ó tọ̀ lóòrù àbẹ́ ẹni tí ó tọ̀ nílòóso náà gbogbo wọn gbọ́dọ̀ kíyè sára ká máa tọ̀ kọ́tọ̀ sára kò sí nú lànà a gbọ́dọ̀ ṣọ́ra fún kí ká tọ̀ ká dá tọ̀ sára torí pé títí bẹ́ẹ̀ ń bẹnu sí máa bí àtàrí torí de eléyìí káwá pé ọkẹ́ ah, fẹ́ẹ́ rí ni wọ́n dúró tọ̀ àwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúró tọ̀ eléyìí ìsọkúsọ ni mùsùlùmí náà tọ́kú dúró tọ̀ kọ́sá ti kí ìtara mùsùlùmí kùnrin o yàtọ̀ sí mùsùlùmí bìnrin o lórí mùsùlùmí bìnrin ọ̀gbọ́dọ̀ dúró tọ̀ tí wàá máa tọ̀ sí gbogbo tán báwọn kẹfìrí ti máa tọ̀ bí ajá abẹ́rẹ́ nǹkan mẹ́rin obìnrin tí ó tọ̀ sí gbogbo ara tí gbogbo ọmọ ọrùn rà ẹ̀ àwọn olùbílẹ̀ á kẹfìrí kẹfìrí ó kọ́tọ̀ yẹ wọn náà ní kúkúrú nítorí pé á ọ̀bùn pọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sígbẹ́ dìdí la fẹ́ sọ ní tàbí títọ̀ tó tún fọ́n sára àwọn olùbílẹ̀ náà. ẹ jókòó yìí. ẹ̀yin tí wọ́n ti gbogbo àgùn tí wọ́n ti gbogbo gbogbo ìwé náà ti láti máa bá yín ìwọ́n tó sọ̀rọ̀ ọ̀hún láti gbogbo àwọn abá àti òdò ọlọ́gbọ́sọ̀rọ̀ ọ̀hún gbogbo wa kí ni àwọn àti ọ̀hún gbogbo ọ̀rọ̀

pé ọlọ́mọ kú kú ń bẹ́ ọlọ́mọ tó o bá fẹ́ mọ ibi tó kò lọ ní ìsìn wà very clear. nísìnyí táyà máa ń sọ̀kò tòní tó máa fi lè sọ̀kò dálẹ́ tàbí wàá fi di aago méjì látàgò fún òru wàá rí katapila kékeré katapila kékeré pátápátá gbáà tọ́jà yìí pé kìnní tó máa fi gùn kan bí máa fi gùn kan pílásìkì máa fi ṣe wàhálì tí ń kẹnu ọ̀run kìíní tí ń kó gbogbo òkúta tó ń dànù sípà tó ń dànù sípà tó ti pílẹ̀ abẹ. tó gbogbo ìtẹ́ ti sọ̀n ó ti lọ dànù síbò mí. sọ́mà dànù síbò mí tó ó lè jẹ́ pé inú rẹ̀ náà ló ti tà tó tóbi wá sọ̀kò òtijọ́ mi. tó ìjọba ti tún máa ṣe iṣẹ́ ìpín tí ájìmí ọba fìdé nìsín wọ́n lọ fọ́ àwọn òkúta wọ́n fi ńjìnì wọ́n fi fọ́ òkúta yẹn tó wọ́n fọ wẹ́wẹ́wẹ́ bí àwọn òkúta tá a máa ń dà sí ojú títì nígbà tá a bá fẹ́ dọ́dà tó àmọ́ wọ́n fọ tí wọ́n gbẹ́jú bẹ́ẹ̀ lọ tó wọ́n wá da sí gbogbo mìíràn yẹn wọ́n da sí gbogbo mọ́tẹ́ nípa lóríṣiríṣi léṣe ti pé inú rẹ̀ náà láti fi tà tó ń bá wa dọdún mi ẹ àgbòlò òkúta tó fi wá ìjọba tó ti fi sẹ́nu tó ilé ìjẹun ti dá àdúgbò kọ́lọ̀ náà pé ibi tó lọ́nà ní kí mẹ́kà wà ẹ̀tọ́ bá gbérù àwọn orílẹ̀-èdè tí wáyé ni àwọn òbí là ọlọ́run ọmọ tí ọba ti bá ṣẹlẹ̀ ilé ẹ̀jẹ̀ bòbí jẹ́ lẹ́yìn eléyẹ ẹ̀wà lẹ̀ kírun ẹ̀ gbọ́ kílè aládàáni ọ̀ràn gbó sókè àkọ́kọ́ onígbé sẹ́mu fún ẹ̀sìn Islam dáwà ṣe ìbá ẹ̀sìn tó lófin òfin rẹ̀ tíyì rẹ̀ nítorí kí mùsùlùmí ọ̀pá wọn ọ̀sẹ̀fà nínú mọ̀tá mọ̀tá àfìsè wọ̀. súnà anábì sallallahu alaihi wa sallam ó fi yé wa pé láti dọ́kẹ́ lọ́n ti sèrú lọ́rùn ẹ̀ tànàbì ti fi kú sallallahu alaihi wa sallam nǹkan bí ọdún mẹ́la tànàbì fi kírun láyé. ní gbogbo ọdún mẹ́la yìí ẹ ti ro ìrun wákàtí márùn-ún ojúmọ́ lọ́nà ọdún mẹ́la ọ̀pọ̀ jàǹtirẹrẹ gbogbo ọdún mẹ́la yìí anabi sallallahu alaihi wasallam wọn ò kírun rí kẹ́nìkan máa rọ ìrun lẹ́yìn wọn àbí lẹ́ẹ̀mejì péré ẹ̀mejèèjì tó ti ṣẹlẹ̀ yìí sábàbí ló bí ọ̀kan nù ẹ̀mejèèjì anabi ṣubú lórí ràkúnmí wọn sallallahu alaihi wasallam àwọn sábẹ́ wa kírun lẹ́yìn wọn yẹ́n bó tó wà nù sọ ní ìmúṣẹ Abubakar wa ń sọ irọ́ Allahu Akbar anabi fáwọn tàbí kí wọ́n lè bá àmọ́ dánabi wá ní sèrò kó ní ìforí kan lẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́kejì ó ní àárẹ̀ ìdánabi gbẹ̀yìn tí wọ́n fi nítorí Abubakar ń kírun báwọn yẹn dánabi jáde wá sínú wọn dùn báwọn Abubakar ń kírun anabi Abubakar ọba yẹra pé anabi náà ni wọ́n ta parí ìròyìn. anabi ń kírun abubakar wọn arọ fáwọn èèyàn ibi méjì péré ló ti tẹ́lẹ̀ láàrin ọdún mẹ́la bóyá ma ajẹ súnà kò sí mọ̀tẹ lójoojúmọ́ tí ọjọ́ pé méjì péré wọ́n ti nínú ọdún mẹ́la lẹ́yìn anabi sọ̀rọ̀ bá eléyìí ló mú ni yí pé lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ̀ súnà kí ẹnìkan àgbọ̀ lẹ́yìn lè máa mú lópin ìgbà tá a bá ti òfin sọ yìí pé ọ̀ràn ayà ni kí lè máa ń mú ogbó sókè ló ti táwọn ẹni tó wà lẹ́yìn ló ti gbó rẹ̀ ọ̀ràn ayà ni kó gbó sókè bẹ́ẹ̀ àbùkátà láti fi kẹ́nìkan máa rọ Allahu Akbar lẹ́yìn lè máa mú àyàfi tó bá jẹ́ pé àgbóhùn lè máa mú bí gbọ́dọ̀ pé wọ́n múná lọ àgbóhùn lè máa mú àbí wọn múná lọ à rẹ̀ àbí èèyàn pọ̀ kọjá agbára spíkà. tó ilé ìjẹun ti jẹ ó túmọ̀ sí pé gbogbo ìta máa ṣe ẹ gbogbo ẹ kìí ṣe lànà àdáda lẹ lọ́dọ̀ màlìkíyà gan táwọn èèyàn ń ka síra àwọn láwùjọ wa àwọn náà sọ pé títí bẹ́ẹ̀ mọ̀kúrò ní akórira rẹ̀ bóòlù ló ti jẹ́ pé nǹkan kórira la múra sí kódà apá kan nínú àwọn ọba màlìkíyà tí wọ́n tún wọ́n ní gbogbo ẹ̀ tó ìrò ẹtọ bá rọ aláwọ pẹlẹ ìmọ̀ bàjẹ́ ẹnìkan wá ní kó lẹsẹ fẹ máa gbogbo iṣẹ́ sọ yóò nítumọ̀ wọn ti bẹ́ẹ̀ mọ́sálásí mẹka wọn ti bẹ́ẹ̀ mọ́sálásí mẹdínà ńwá ní kíni nígbà tí wọn ti bẹ́ẹ̀ mọ́sálásí mẹka tí wọn ti bẹ́ẹ̀ mọ́sálásí mẹdínà tó a túmọ̀ sí pé àkùránì àti súnà nù yẹtà àkùránì àti súnà àkùránì àti súnà lànà bisalòmá àti sọlá lọ́wọ́ fi sílẹ̀ fún wa alẹ́ ìtòsókè tá a bá dì mú àní ti sè torí ẹ ló ṣiṣẹ́ pé tó ń ṣe ní mọ́sálásí mẹ́kà tó ń ṣe mọ́sálásí mẹ́dínà náà kò sẹ́rì fún àwọn olùmọ́wá ní mẹ́kà lọ ní mẹ́dínà ní sàwọ́dí ọkọ̀tìrà wọ́n fi bá àwọn lèmáàmù wí ní haramu mẹ́kà àti mẹ́dínà kó tó gẹ́ kọ̀tọ̀súnà gbogbo àwọn tí ti kírun náà sì mọ̀ pé kọ̀tọ̀súnà ṣùgbọ́n ìtọ́sẹ̀lẹ̀ ni pé wọ́n ní bí wọ́n ti ń ṣe àwọn òṣìfẹ́ fi tí wọ́n ti ń ṣe ti pẹ́ lẹ̀ kí wọ́n lọ́wọ́ kà wá pẹ̀lú bí wọ́n ti ń ṣe ti pẹ́ àníkọ̀tọ́ súnà ẹ̀pá tì ìlọ́pà ló fi jẹ́ pé tẹ bá kírun mọ́ta náà yàtọ̀ sí mọ́tíláṣí káábà ẹ̀ ní rí bomi ìjọ ti ṣe bẹ́ẹ̀ gbogbo mọ́ta yẹn yàtọ̀ sí mọ́tíláṣí ànábì sọ̀rọ̀ àti ẹ̀ ní rí bomi ìjọ ti ṣe bẹ́ẹ̀ gbogbo mọ́dínà tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin iná ló fi jẹ́ pé ní mọ́tíkà àti mẹ́dínà náà tó bá di rọ̀mọ́bọ́n nígbà tó máa kírun tẹ̀ hajj ìrúnjọ́ kílóòrù tó eléyìí òun lè máa ń rìn kálẹ̀ máa gbọ́ ẹnìkan níbi aláwọ̀ fún alẹ́yìn rẹ̀ máa díẹ̀ díẹ̀ wọ́n fẹ́ máa filẹ̀ díẹ̀ díẹ̀ títí tí kárí gbogbo ọ̀run ọjọ́ bó ti jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب